وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نتسول مقبلة لا يتشق الإسلام ابن تيمية رحمه الله تعالى فانسكم عليكم تلك تلك تلسجون عين وجاء بسوق على المسلمين فأنت فأنتلت النبي محمد صلى الله عليه وآله وسلم فتسلائهم nípa al-amru bil-ma'rufi wan-nahyi 'anil munkari 'ala ma tujibuhu ash-shari'a ìpèpè lọ sí di ṣíṣe dáadáa àti kíkọ ìbàjẹ́ fúnni ní ìbámu pẹ̀lú bó ti ṣe wá nínú òfin ọlọ́run ọba ẹ̀ṣẹ̀ ìyá. ọtọ́ ká mọ̀ pé ìfòòró ẹni láti ṣe dáadáa ìkọ ìbàjẹ́ fún ni ó ní àwọn mẹ́jẹ̀mú èyí tó ṣe pé ó jẹ́ ọ̀ràn yẹn wá pé ká mójútó ní ìgbà dábàá fòòró èèyàn láti ṣe dáadáa dábàá ti kọ ìbàjẹ́ fún un. nínú àwọn nǹkan èyí tí ọjọ́ mẹ́jẹ̀mú fún àti jẹ́ ọ̀ràn yẹn fífòòró èèyàn lọ sídìí ká ṣe dáadáa. وناني أن يأمن المنكر على نفسه وأهله وماله kọjọpẹ ni tí yóò kọ ìbàjẹ́ fún yẹn ọkàn rẹ̀ balẹ̀ pé látàrí kíkọ ìbàjẹ́ tó wọn kọ yìí aburú ò ní kàn nínú ẹ̀mí o wọn ò ní fi aburú sí o nínú ẹ̀mí o wọn ò ní fi ọwọ́ fi ba àlàáfíà òun nǹkan kan ò sì ní í ṣe mọ̀lẹ́bí o àti wípé wọn ò ní náwó ọ̀bàjẹ́ sí dúkìá o. nígbà tó bá ti mà bẹ́ẹ̀ a jẹ́ pé ọ̀ràn àyàn ló jẹ́ lórí rẹ kó gbìyàn lọ sí ìdí ká ṣe dáadáa ọ̀ràn àyàn ló sì jẹ́ lórí rẹ kó fún láti ṣe ìbàjẹ́ ṣùgbọ́n tó bá ti pé ẹ̀rú ń bọ̀ pé tó bá fòrò wọn láti ṣe dáadáa tó sì kọ ìbàjẹ́ fún wọn ó ṣeéṣe kí wọ́n gbé ìdàgbà ọrùn rẹ kí wọ́n gbé ọ lórí àbó ṣeéṣe kí wọ́n fi pàṣán kí wọ́n fi dára sí ọ la àbó sì ṣeéṣe kí wọ́n lé ọ kúrò lù lé ọ kúrò ládùúgbò lé ọ nlé àbí ntọ́jọ bẹ́ẹ̀ nínú oríṣiríṣi. ìnira èyí tí wọ́n lè gbé pọ̀ látàrí kóńpé wọn lọ sí dáadáa ó sì ń kọ ìbàjẹ́ fún wa. ìrọ̀lẹ́ yìí tó máa ń bẹ̀rù rẹ̀ kò burúkú ọmọ ọmọ ọmọ wọn jìnnà sáìdá. tó bá ń bẹ̀rù wọ́n lọ́jọ́ kan nínú àwọn òfin ètò ẹ̀ka mójútó. ó ti mọ̀ yín kí àwọn ẹni tí ń ṣe ìbàjẹ́ lákòókò tí wọ́n ń ṣe ìbàjẹ́ yẹn èèyàn ló ń dánà. láṣẹ inú ìbàjẹ́ tí ó ní agbára èyí tí ìbáwí tó sì nípa jù tọ́wá lórí ẹ̀ òun náà ní kéèyàn máa ṣiṣẹ́ dánàdánà. nítorí wọn ọlọ́run bá sọ àyà kalẹ̀ innama jaza'u alladhina yuharibuna Allaha wa rasulahu ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم رو باني اسا وين تو سوي بي وان سي باجلو ريلا وان كوغون تي النبي محمد صلى الله عليه واله وسلم وان بي يجو lórí àtìgbè láti lórí àtòwò òbílẹ̀ jẹ́ lórí àtìgbàlẹ̀ jẹ́ lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti túnlẹ̀ sí bí àwọn dánadáná ẹ̀sán wọn òun náà ni ayọ̀ ọ̀tẹ́lù ká pa wọn nípa pàápàá ọ̀yọ̀ sọ̀lẹ́bù àbí ká kà wọ́n lágbélébù ọ̀hún tó kọ́kọ́ ayédè kí mo ọ̀dúró omi kìlá àbí ká gé wọn lọ́wọ́ gé wọn lẹ́sẹ̀ nípa tipa àrọ̀ ọ̀yọ̀ nǹkan omi àbí ká ká wọn kúrò lórí ilẹ̀ ká palẹ̀ wọn mọ́ pátápátá ká wá wọn ká mọ̀mọ́ bí wọ́n dà wọ́n sí má. ذلك لهم خزي في الدنيا ọlọ́run ní eléyìí jẹ́ ìdójú ti ni tí ọlọ́run ọba ti fún wa nílé ayé bì walahum fil akhirati adhabun adhim ìyá tó tóbi sì ń bẹ fún wa tó bá di lọ́la àlùkìyà. la shak kabiratun min wọ́n wá rí àwọn ẹni tí ń ṣe dánadáná ó wá jẹ́ pé bẹ́ẹ̀ lọ pàtẹ wáàzì rẹ sí wọ́n sọ fún wọn pé ká dáná ọlọ́run ọ̀rọ̀ ọ̀fẹ́ àbí kẹ́ ẹ pàtẹ ìsì nítorí pé tẹ́ ẹ bá pàtì ó lè mẹ́tì kọ̀m̀plìtì sẹ́ńtẹ́ǹsì kí ọ̀daràn kan nínú wọn kó gbé bá tó tó bá jẹ́ pé tó súnmọ́ òní wípé kíkọ ìbàjẹ́ fẹ́ni tí ń ṣe ìbàjẹ́ nígbà tí ń ṣe ìbàjẹ́ yẹn ó lè bí aburú kan èyí tí ó sì ọ lára rẹ lára ẹbí rẹ lára dúkìá rẹ kò burúkú ọpa kíkọ ìbàjẹ́ yẹn sí lákòókò yẹn. ṣùgbọ́n tó bá ti pé tó ń bẹ̀rù ó náà ní kí wọ́n bu ọ wọ́n sọkọ̀ bá kún bí ọ̀rọ̀ sí ọ odidi ọ̀rọ̀ tó wó jẹ́ríkò wọ́n sọ sí ọ gbogbo ẹ̀ gbogbooro eléyìí kò lè kíkọ ọmọ kọ fún wa kíkékè ni ẹlẹ́nu gbọ́rọ̀ kíní kan sọgbọ ẹwọn sọgbọ ló ṣe kíní kan òbí lọ mi ń dá sí òwúlọ́kàn sọ́nà fẹjọ́ mi sùn á ní gbogbooro kò pé kí wọ́n ọmọ kọ fún wa nítorí pé ọ̀fúlàn tó máa ń bú ọ láti òní títí tó fi di ọdún tí ń bọ̀ kò kì í so tí wọn bá sì ti torí eléyẹn tó olóòní gbìyàn síbi ẹsìn Ọlọ́run ń bo wá lẹsìn Ọlọ́run bó ti lọ síwájú tó bá ti torí eléyẹn tó olóòní kọ bàjẹ́ fẹ́ni tí ń ṣe bàjẹ́ ń jò wá nílé ayé ìyẹn ó jẹ ìtọrọrùn láti gbé onírọrùn láti gbé ẹẹrin tó ti pé wọn kọ ìbàjẹ́ fásitì ìbàjẹ́ tó ti pé wọn pàkíyèsí ẹni tó jìnnà sí dáadáa títí láti máa ṣe dáadáa ẹ wò ó bí dáadáa ẹ wo bí ìbàjẹ́ ti ṣe pọ̀ lọ́jàrá tọkọjá ń tirẹ̀rẹ̀ ní ìtòsí kálukú wa. ìyẹn tí wọn bá ń sọ pé torí pé wọn bu ọ kò ní gbé ẹnìkan lọ síbi ẹsẹ̀ ọlọ kò sì ní kọ ìbàjẹ́ fẹ́ni tí ń ṣèbàjẹ́ kò sí tàbí ṣùgbọ́n pé ìbàjẹ́ yóò gbalé yóò gbogbo débi pé wọn gbọ́n di àṣebàjẹ́. ẹni tó bu ọ kò bu ọ nítorí pé ń tọ́ ń sọ fún ọ̀dà ṣùgbọ́n ń ṣe ní ń bú ọ nítorí kóhùn ò ṣetán láti fìbàjẹ́ lẹ̀ torí pé ìgbà tó ń bú àwọn ànábì ọlọ tí wọ́n ń takò wọn wọn ò takò wọn nítorí pé rọ́ ni wọ́n ń pa fáwọn wọn ò takò wọn nítorí pé ọ̀nà tí wọ́n ń pè wọ́n lọ sídìí rẹ̀ àná ni wọn ò sì takò wọn nítorí pé tí wọ́n ní káwọn ọ̀pá ti dáa ṣùgbọ́n àwọn ń takò wọn nítorí pé àwọn ò tí ẹ sì mà bẹ́ẹ̀ náà ni wọ́n náà máa sọ́nù gbèsè ayé rẹ̀ yìí tó máa gbó ọrùn tó wọ́n pè yẹn lọ sí ìdíkà ṣe dáadáa mà kí gbogbo ẹni tí máa ń ṣe ìbàjẹ́ láyé ọmọ wù ó ní gbọ́ o ṣùgbọ́n yóò máa wù jù kí gbogbo ẹni tí máa ń rí nǹkan sọ pé wá máa nínú ọpọlọ rẹ̀ wípé gbogbo èèyàn ìdí nìyí tó ti jẹ́ pé tí wọ́n bá wá dá nìkan yàtọ̀ láàrin ọ̀gọ̀rọ̀ èèyàn tí ń rí tí wọ́n sọ pé kò dáa nítorí wọ́n bá ti sọ pé nǹkan wọn dáa yọ yàn sójú ni. wípé gbogbo èèyàn lórí kò sẹ́ni tó sọ pé kò dáa wọ́n nìkan lọ́mọ pé tí mo mọ̀ ọ́ dàbí wọ́n nìkan lọ́mọ pé ká ṣèṣì náà dàbí wọ́n nìkan lọ́mọ pé ká máa mu sìgá ìsunwó náà ni àbí wọ́n nìkan lọ́mọ pé ká kúrò ọ̀dà kìí ṣe diplomacy wọ́n nìkan lórí rẹ̀ pé lọ sídìí pé ká kò sínú pàṣọ òmìnira tó ibẹ̀ ni ó ti wá mú ọ lọ́tà torí ẹ̀ yọ bẹ̀rẹ̀ sí ní bú ọ náà torí pé wọ́n kà á sí pé èébú ló ń bú òun nítorí pé kò tíì ṣe tán láti fi ṣe ń ṣe yẹn sílẹ̀ mọ́tì torí rẹ̀ sílẹ̀ mọ́tì torí rẹ̀ kọ̀ láti pe àwọn èèyàn lọ síbi kí wọ́n dènà sí ìbàjẹ́ ṣíṣe torí pé anabi Nuh alayhi salam kò ti torí èébú àwọn èèyàn fi pípè wọn pé kí wọn jìnnà síbi ìbàjẹ́ sílẹ̀ kò ti torí pé wọ́n bú òun kò ti torí pé wọ́n fẹ̀sùn kàn òun kò ti torí rẹ̀ wá sọ fún wọn yín pé àwọn òòṣà tí wọ́n ń bọ dà ṣùgbọ́n ṣe là nẹ́bì nù àtún tẹnu mọ́ pé àníjẹ́ ẹ bá kú sórí kìíní iṣẹ́ ẹ̀ orí ikú ni ọ̀jẹ̀ ti yín báyìí là nẹ́bì nù alayhi salam tẹ̀síwájú wọ́n rí nígbà tó lọ́wọ́ wá sọ fún yín pé ọ̀yà èyí tó ṣe pé náà ni ìwọ àtàwọn ẹni tó gbàgbọ́ lẹ́wọ̀ tẹ́fìlà wọ́n rí i pé ànábì Nuh alayhi salam ó mú àwọn ọpọ́n pọ́ńkálẹ́tò fún ọmọ ẹni ṣe tí wọ́n rọ́pọ̀ sí omi ilé ọkọ̀ tó ní àkọ́kọ́ náà nù wọ́n ní ó ti ẹ̀dá abẹ́ iṣẹ́ gbẹ́gbẹ́gbẹ́ lọ́ba ti máa ṣe tẹ́lẹ̀ ká máa ròǹbẹ̀ ọ́ ní àga àjókòó fáwọn ọmọ àtìyàwó wa èyí tó fi sọ pé u'budullaha la tushriku bihi shay'a يا قوم اعبدوا الله ما لكم من إله غيره bí ẹ̀yin èèyàn mi ẹ̀sìn ọlọ́run ọba ọ̀kan ṣoṣo torí pé ẹ̀ ní ọba ní ìtọ́jọ́ láti máa kòtò ìjọ sì fún yàtọ̀ sóò nìkan. wọ́n fi ń ṣe ẹ̀yẹ́ gbogbo ìgbà tí wọ́n ti kọjá wọ́n lọ́wọ́ gbé ara lé ẹ̀rí ó ti dẹni tí ń gbá mọ̀ mọ́. ẹ̀nẹ́bí ní wọ́n ti gbọ́ wọ́n fi gbígbọ́ sáláì bọ̀ ṣé báwọn là ka ìtì máa ṣe nítorí pé tí àwọn dìdìrín òpònú bá ń ṣe bí dìdìrín òpònú àwọn níṣẹ́ ló yẹ kí àwọn onílàákàyè kí wọ́n máa tètè ẹni tó gbà. Ànábì Nuhu alayhi salam ó lámà dájú ó lámà yéké ọlọ́run ti fi hàn án gán tọrọ tí ń fẹ́ kọ́lọ̀ wọn bò ń kojú àwọn èèyàn yìí rí ọlọ́run ti sàdé òkú pé wọ́n ò rí. Tòtìmọ́pẹ́ ni tọ́lọ́wọ́n bá bá ń bẹ lẹ́yìn rẹ̀ tó jẹ́ ni ọlọ́run òye kọ́ fẹ́ wulẹ̀ kó bẹ́ẹ̀ jà. Torí àwọn fífi ẹ̀yà Ànábì Nuhu ó ó sì fi gbígbọ́ sàláì pọ̀ síbẹ̀ ni wọ́n tẹ̀lé wàá sùn lọ ẹlọ́sìn ẹlọ́sìn wàá di fáwọn èèyàn ẹlọ́pẹ̀ wọn ti di ẹ̀sìn ọlọ́ ibi kí máa ṣe dáadáa wọ́n yé mu ti tẹ̀pẹ̀tẹ́ wọ́n yé mu àbí tẹ̀kẹ̀tẹ́ tàbí kí wọ́n yé mu ti gbòrògbòtò wọ́n yé mu gbaná wọ́n yé mu gbogbooro wọ́n yé mu ẹ̀yìnkìnní kan oríṣiríṣi kú mu dáwọn ọ̀daràn mu ẹ wá wí tí wọ́n á yọ sí wọn bẹ̀rẹ̀ sí ní bu yín àwọn náà bá fẹ́ wúlẹ̀ bá a àti ìbá ti jàlábí àti àwọn ìpè tá a bá bọ́ jàlábí àyè dẹ́rì ẹ̀ mọ̀ pa wà gan-an. ṣé ọwọ́ adábẹ́ kò kúkú dábẹ́ torí pé ìwọ dáadáa ló ń tì wọ́n lọ sí ìdí rẹ̀ àìdáa ló ń fẹ́ kí wọ́n pàdé mọ́ sọ̀rọ̀ ẹ̀rọ màtá. táwọn ọmọ tí ọmọ wa bẹ̀ ọ́ ẹ kí ni ọmọ ta ni wọn náà àwọn àwọn àwọn ẹni tí ń tẹ̀lé lánàá àwọn òṣìṣẹ́ ọlọ́ọ̀ wọn kì í sọ̀rọ̀ àwọn dọ́màtà anabi nuhu alayhi salam kí ló sọ ó ní in taskharu minna fa inna naskharu minkum kama taskharu ṣé máa ń fi wá sí ẹ̀yẹ́ lónìí kò burú ọjọ́ táwọn àánú òfin yín ti ẹ̀yẹ́ ń bọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín náà ti fi wá sí ẹ̀yẹ́ ń bọ̀ àbí ọ̀bọ̀ wàláhì ń bọ̀ ìwọ náà gangan fúnra ara rẹ lónìí ẹnìkan fi ó sí ẹ̀yẹ́ lónìí ó ní ẹ̀sìn wo ló ń sìn ó ń fi ó sí ẹ̀yẹ́ lónìí ó ní àìdá wo ló ní kó wọ́n pàtì ó fi ọtí yẹyẹ lónìí ó ní garanti wo gan ni wá ní ìwà máa sọ fún yín pé innal ladina ajramu kanu minal ladina amanu yadhakun wa idha marru bihim yataghamazun wa idha inqalabu ila ahlihim inqalabu fakihin wa idha ra'awhum qalu inna ha'ula'i ladallun وما أرسلوا عليهم حافظين فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون إذا ẹwà nǹkan fìdílé kẹsì ṣe yẹ̀yẹ́ nǹkan pọ̀ ọjọ́ táwa náà fi ń ṣe yẹ̀yẹ́ ó pọ̀ la ìwọ láti mójútó ra rẹ mẹsì kọta àrùn kó bọ kọ ọmọ bá wa wà ń kó ẹni tí ó fi ṣe jọ gbẹndẹ àlùkìyà ìwọ mójútó ẹ̀sìn rẹ sin bó ti ṣe tó àti bó ti ṣe yẹ torí kó lè bá wà ń pò ẹni tí ó fi ṣe yẹ̀yẹ́ tàn tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àkèyà. bẹ́ẹ̀ náà ni anabi ibrahim aleyhi salam wọ́n bú kò sì torí pé wọ́n bú òun kọ́mọ́ pé wọ́n sì dẹ̀ ẹ̀sìn ọlọ́ wọ́n takò kò sì torí pé wọ́n takò kọ́mọ́ pé wọ́n sì dẹ̀ ẹ̀sìn ọlọ́ oríṣiríṣi ìwọ̀sí kò sì torí rẹ̀ kọ́mọ́ pé wọ́n sì dẹ̀ ẹ̀sìn ọlọ́ anabi musa ọmọ imran irú ebu wo fìràwọn ògúdá ṣùgbọ́n nàbí musa ò ti torí rẹ̀ kó fi ìpèpè lọ síbi ẹ̀sìn ọlọ́run sílẹ̀ kò sì ti torí rẹ̀ kọ́kọ́ láti sọ fún fìràwọn náà pé fìràwọn náà sì nà àti pé kèfèrí ni fìràwọn nàbí musa tẹ̀síwájú ó pè wọn nàbí Ìsá ọmọ Maryam alayhi salam kò sì torí báwọn èèyàn bu wọn pè lọ́ọ́ kọ́ wá kọ́ kọ́ wá kọ́ kíkọ ìbàjẹ́ fún wọn kọ́kọ́ sí i. tàwa ni wọn fẹ́ fi di ẹjọ́ anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam anabi kọ ìbàjẹ́ fún àwọn kèfèrí kò sì yí pọ̀ títí tó fi fàyè sílẹ̀ bóun ò ṣe bútẹ́ wọn ní màjínú pé wèrè la anabi wa sallallahu alayhi wa alayhi wa sallam kẹlẹ́ wàhálà torí bẹ́ẹ̀ àwọn ti dèrè òkùnú kèfèrí ni torí pé àwọn lórí wọn ò pé orí tí ò pé débi kó lè gbọ́rọ̀ dáadáa kọ́ mọ̀ dáadáa kò lè gbọ́ mọ̀nà kọ́ mọ̀ sí mọ̀nà kò lè ríran kó kọ́ mọ̀ pọ̀ ń ríran sẹ́mọ̀ kó rí eléyìí ńkọ́ kò ti dàrú láṣẹ kẹfì láàrin. wọ́n tún fi anábì sọ̀rọ̀ wá sí làmí akéwì yíta kéwì wọ́n máa àlẹ́mìnà fi ṣẹ̀rọ̀ wọn máa yẹ mbọ̀rí ìlà ọlọ́run láà alukurani yìí kò sí nǹkan kan bí ìbá ṣe rántí àti alukurani tó hàn kìí ṣe wù. wọ́n tún ní ẹ anabi sallallahu alaihi wa alihi wasallam àbí káhínù a'udhu billah ikú báyà lágbègbè àyè a'udhu billah síbẹ̀ yìí kan náà lẹ́sìn ní ọ̀pọ̀ ọdún kò mọ̀ olódodo ẹni tá a máa gbọ́rọ̀ rẹ̀ lódodo ẹ̀yin náà lẹ́sìn mẹ́ni àfọ́díkùn ẹ̀mí olódodo ẹni fọkàtà bóòlù ti wá yí bìrì tó di nǹkan mi nígbà tí ti ń sọ fún ọ kó sàlà àwọn bàbá wọn ti kú sẹ́yìn náà bá ti ti kú orí búlẹ́ẹ̀sì bẹ́ẹ̀ náà ni lónìí ọmọ yẹn èèyàn tí ó yọ àpò láti ọ tó o bá sọ fún mi pé ẹbọ ní ṣe torí tó gbé pẹ̀lú ọ̀nà ẹbọ ni ọmọ yẹn èèyàn tó lè yọ àdá sí ọ tó o bá ní kún ó ọmọ iye èèyàn tó lè máa lé ọká pípò ń fẹ́ kọ́ tó ọba lọ́dún epo tí wọ́n ń ṣe ẹbọ ni. àbí àìmọye èèyàn kọ́ ní ọ̀yọ̀ kan sí ọ nígbà tó bá sọ fún ọ pé Ọ̀ṣun Òṣogbo tí wọ́n ń sìn kẹfẹ́ rí ẹbọ ni. wọ́n ní àwọn cultural heritage táwọn gbà lọ́dọ̀ bàbá ńlá wọn lọ fẹ́ wá parẹ́ ah cultural heritage burúkú. àbí ọ̀wá burúkú bí kọ́dọ̀ gbàlùmọ̀ pé àwọn baba ńlá ti yàn ọ̀sẹ̀bọ ni yàn ẹ̀bọ lẹ́yìn yóò ti ṣe kú àwòrán ìlà tí baba ńlá yẹn bá já fọ́jú tó ṣe pé inú ẹ̀rẹ̀ ní máa ń rìn ọlọ́run ti fún wọn lójú sí inú ẹ̀rẹ̀ tí baba tó fọ́jú rìn ìwọ ń rìn tó ń tojú tó ní níṣẹ́ lọ yẹ kọ́ kọ́kọ́ kìgì bojú kọ́ fọ́ kó fi wá jọ bàbá òun tẹ̀sẹ̀ tójú lọ́nà tó ó fi jẹ́ pé ojú ti ẹnu ríran bí ti bàbá ò ṣe ríran ló mú wọn náà máa rin inú ẹ gẹ́gẹ́ bí bàbá ti rin rẹ̀ kú. ṣùgbọ́n wọn ṣètẹ́nà máa bẹ́yìn náà dára wọn kò rẹ́yà ojú ti ni bàbá ń ṣe rin inú ẹ fà á àmọ́ what is your láti máa rin inú ẹ torí pé ó ju ọpọlọ ó ju làákàyè rẹ lọ ó ju orí rẹ lọ báyìí torí délé ń tọ́nà bá bá ràn lọ kọ́ má ti ra rẹ̀ kọ́ má ti ṣòfò fún ìṣẹ̀bọ̀sọ́lọ̀ má ti torí pé wọ́n bọ ẹnu ẹ̀gbọ́fìàn gbọ́fìàn òun náà dáa fà abẹ́ rí nǹkan mẹ́ o lọ́mọ tó ti pèsè tí wọ́n bíbí ọ̀tọ̀ sí alọ́ wọ́n ẹ̀rọ rántí jọ́ kí mo gbé lọ́tọ́ yàgbẹ́ sí mi lọ. òwúrọ̀ yàgbẹ́ sí ọ lọ lónìí kọ́ fọlọ́ ọ̀kọ́lá rọ̀sọ́lù òní sọ fún ẹ báwọn kan ìwọ náà yà gbẹ sí lọ. àbí ẹ̀kọ́ ni ẹ̀ ń torí de ilé ìgbà ọwọ́ adágbà ń ṣe jù rẹ̀ pé wa ni wọ ẹgbẹ́ òun àbáwọn bàbá tó ń wà bàbá táwọn ló lè sọ ẹ̀ bá wọn. sí àmì orí òkè kọ́ sọ bàbá kan sọ fún ọ pé nǹkan ọ̀dà tó gbà náà lọ láti kẹ́ni tí o jù pàápàá jùlọ wọ ọmọ kankan pẹ̀ sí ọlọ́ ọkàn wà náà ni kí wọ́n fi ọtí Islam torí ẹ̀ ló ti jẹ́ pé ọwọ́ òsì ló fi mú mi wọ́n ní ẹ má fọwọ́ òsì mú mi mọ́ ọ̀yarí torí ẹ̀ ló ti jẹ́ pé ìwọ ọ̀kákùn kankan pé oníyàwó tẹ̀lé o tún wá ń yan gbogbo ìyàwó tẹ̀ ń ń gbàgbó lé lálẹ́ òní burú torí pé tí ọba ní aya nílé tó tún lálẹ́ lóde ó ní halali ni ẹ wọ dára àwọn olùbílẹ̀ wọn kọ fún wọn ní tí ọ̀dá ni ọwọ́ abẹ́ wulẹ̀ fún àwọn gbọ́dọ̀ lura wọn sẹ́yìn ó ní àti pé ẹ̀tọ́ wo ló ní tó fi sọ fún ìpínpọ̀ dá ẹ̀tọ́ wo ni wọ́n ní tó lè ṣe nítorí pé ẹni tí ó kọ̀ fún ọ òun lẹ́tọ̀ọ́ nípa pé mọ́nrọ́ àmì kọ̀mọ̀nkàrán ẹ̀lẹ́ òun yóò rí ẹ̀dẹ̀ أن كان منه يتباري وأبادت أفقه فإن لم يستطع فبلسانه يغال في قربانه فإن لم يستطع فبقلبه هذا في قربانه وذلك أضعف الإيمان هذا تغاد في قدر فقه إبادة فلنسان قل أصوصيك وربوا وفاقوا لا تسيبه سيكلوا أذنك أن محمد sallallahu alaihi wa alihi wasallam ibi tí wọ́n ti sọ wípé laysa lil mu'mini an yudilla nafsahu ọ̀tọ́ sí mọ́mìnì láti fa àbùkù kára rẹ̀ tó o bá ti mọ̀ ike pípé wọn lọ sí di dáadáa kíkọ ìbàjẹ́ fún wọn yóò mú wọn àbùkù kan lẹ́sẹ̀ ká gbóni àbùkù láàyò wọn búyàn wọn fẹnu yọ bá dání sílá ṣé a lè fi torí eléyìí ká mọ́ wàá pè yàn lọ sí ìkọ́pá bàjẹ́ sí rárá a sọ fún pé bàjẹ́ ọ̀dà náà ẹ gbọ́dọ̀ fi torí pé yóò bù yín kẹ́ pàṣẹ torí pé àdéhùn yín lóòótọ́ àdéhùn àlẹ́bí sọ̀rọ̀ wọ́n àfọ̀ àríwá àríwá sẹ́lẹ̀ ṣùgbọ́n àgbà sábẹ́ yín pín irú àbùkù tí wọ́n máa fi kẹ́ńtì máa ń pè ní lọ sí ìdíkàṣe dáadáa kápá bàjẹ́ sí ọ̀nbẹ nínú àdáwò ètò ti bẹ́ẹ̀ nìkan ní owó lè bọ́ lọ́wọ́ ẹ̀. a ti ti mà wípé títọ ojú ọ̀nà yìí òun náà lójú ọ̀nà àwọn ànẹ́bí ọlọ́ adékè tí máa sábà ṣẹlẹ̀ sí wọn bẹ̀ kò sóró pípọ̀ ṣẹlẹ̀ sí wa torí rẹ̀ iná lọ́nà ń sọ pé wọ́n làásù ìnà ìdẹ̀nsán lẹ́fẹ̀ẹ́ kù ìlẹ̀lẹ́dínà àmẹ́nu wàá mí sọ̀rẹ̀ hàn. وتواصوا بالحق وتواصوا بالصبر ọlọ́run ló ń fi gbàgbóra ó ń fàkókò bóra bí dájúdájú gbogbo èèyàn ọmọ èèyàn wọn bẹ nínú òkú àyàfi àwọn tó bá kọ ọba kọ tí sì ń ṣe dáadáa tí ń ara wọn láti sọ òdodo sì ń gbara wọn yànjú láti nínú àyà yìí àbí yìí ibẹ̀ ni wọ́n ti mú jáde fún wa pé ọ̀ràn àyàn ní ká wá tá a bá wá nímọ̀ nípa tọ́lọ̀ tá a nímọ̀ nípa tànàbí wa Muhammad tá a nímọ̀ nípa ẹ̀sìn Islam tó ń tẹ̀lé rẹ̀ ọ̀ràn àyàn ló wá jẹ́ lórí wa ká máa fi ń tà àmọ̀ yẹn ká máa fi torí kí wa amilu salihat lẹ́yìn rẹ̀ ìgbésẹ̀ kẹta. òun náà ní ká fi ẹlòmíì lọ sí di dáa màdàm fi ṣiṣẹ́ o. ìgbésẹ̀ kẹrin as-sabru ala al-adhi ká ṣe sùúrù lórí ìnira tó lè ṣe wá nípa pé à ń pèèyàn lọ sí di dáadáa. tọ́ tó bá ti ọ bẹ́ẹ̀ wàá mọ̀ yìí pé ojú ọ̀nà yìí báyìí kakọ ìbàjẹ́ fún yẹn òun ní ojú ọ̀nà anabi wa orí ojú ọ̀nà yìí ló sì fi àwọn tàbí rẹ̀ ló fi wọ́n lé lórí. àlẹ́ máa tún dìbò ṣẹ̀ríà ní ìbámu pẹ̀lú tí ṣẹ̀ríà tó ti lọ́rùn àyàn bí màánà laysa laka an tunkira munkaran ma dumta jahilan bi kawni al-munkari munkara. o gbọ́dọ̀ sọ fún yàn pé kọ́pa ìbàjẹ́ ti lópin ìgbà tó ọ̀bá tí màá ń tiẹ̀ náà lámọ̀dájú àmọ̀yé pípé bàjẹ́ ìbàjẹ́ ni ọmọ níbàjẹ́ o ti ah, ń wo pé àwọn ń wo yàn ọ̀dà o ò bá o ọgbọ́dọ̀ mọ̀ dájú pé nǹkan yẹn ọ̀dà ìgbà náà ló tó sọ pé ẹ pàdé ó sì mọ̀ yín pé nítorí ọ̀fẹ́ sọ pé kó ṣe dára ìgbà náà ló tó sọ yín pé kí ni ẹ ṣe nítorí pé tó o bá nímọ̀ ó súnmọ́ kọ́ ọ máa sọ pé ní tí ọ̀ dáadáa kó o sì máa sọ yín pé ní tọ́ dára ńkọ́ kọ̀ dáa rẹ̀ ló ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ló wà láyé lónìí tó ti pé ọkàn wọn ó fúyẹ́ nípa pé ó yẹ ká pèèyàn sẹ́sìn ọ̀nà ó yẹ ká pèèyàn sẹ́sìn ọ̀nà nítorí dáa ni walakinnahum juhal ṣùgbọ́n aláìmàkà ni wọn wọn hàn án kọ̀wé yẹn èyí burú wọn fẹ́ pèèyàn lọ sí ẹ̀sìn ọ̀nà wo sì máa ń pa rẹ̀ láti ti mọ̀ pé bá ṣẹ́yìn lẹ́yìn ọ̀sìn ní tẹ̀yìn òní tó lè gùn yẹn kò ní nǹkan sì nísìnyí àwọn àtẹ̀sí wọn tó síwájú yìí nìkì éṣe fi hàn ní ha ah, wọ Ibrahim mú kan eh, Abbas wọ́n wá mú yìí wá ṣẹlẹ̀ pé àwọn oní àtẹ̀sí tí wọ́n gbẹ̀mí wọn bálágbá pọ̀ pé ah, ẹ dákun ẹ bá mú àtẹ̀sí mi darí nítorí ẹ̀ ń tó ní báwo ló ti fẹ́ fún yẹn. sọ eléyìí á fi hàn wá bó ti ṣe pàtàkì tó pé ká nímà kótó di pé á ah, rí pé àwa náà ń pè yẹn lọ sí jẹ́sìn ọlọ ẹlòmíì ìmọ̀lọ́yẹ kọ́ láwọn àní lówó sórí láwọn àní àwọn amátúmọ̀símọ̀ ni nítorí pé orí gba dúkú èèyàn wí láwà ní ti àzá àzàlíkẹ lẹ́yìn tí ju àyìnbá nítorí láwà ní olè bímọ àfi kó wá mà èyí sì ń rí mà àfi kó kúnlẹ̀ lóṣù kọ́ ọmọ gba níwájú ẹni tó náà kúnlẹ̀ lóṣù síwájú rẹ̀ tàbá kúnlẹ̀ lóṣù ìwọ náà kúnlẹ̀ lóṣù ẹ wá jọ máa kà ọ náà máa kà títí tí ó fi yọ wàlàkì nàkẹ́lẹ́ torí do àǹtẹ̀tàbà wà torí do àǹtúnṣọ̀fọ̀bìlà yìí ọ̀fẹ́ ṣe wàhálà kan ṣùgbọ́n kí wọ́n pè ọ́ lólùmọ̀ gba àfàwà àfàwà kí ni jẹ́ àfàwà gánà kí ni jẹ́ àfà torí pé àwọn ọmọ ẹni tẹ́ ẹ̀ máa ń pè yàn láàfà ilé yà àfà ẹ̀ sì ń pọ̀ mọ́ kankan sáàrì tó máa fà ṣé gbólóhùn àpọ́nlé ni gẹ́gẹ́ bí wọ́n sọ pé máàlà máàlẹ́mù ìpè gbogbo haúsá tábà ti rí máàlẹ́mù yẹn ni mùálẹ̀ olùkọ́ tó ti jẹ́ pọ̀pọ̀lọpọ̀ aláìmọ̀kánì ajẹ́pọ̀ àpọ́nlé nù fa ajẹ́pọ̀ àpọ́nlé náà làáfà orúkọ àpọ́nlé nì kìí ṣe kó túmọ̀ sí kó ṣe kíni onímọ̀ ẹ̀rọ ti jẹ́ pé wọn náà ní sìn ó yóò ti máa lù aláǹtí ìyàwó rẹ wá sọ pé àbá wa sọ̀rọ̀ kí ló ń sọ pé àbá wa ó tètè máa gbé dákun máa kọ́kọ́ wa torí pé èmi ò sí ní màkàn àmọ́ tí wọ́n bá gbà wọlé ajẹ́pẹ́ àpọ́nlé ẹ̀ ìdí àpọ́nlé yìí tó nítorí pé ilé ìgbà yìí tí èèyàn bá nímọ̀ báwo ló ti wá fẹ́ fi èèyàn lọ sí jẹ́ ìsìn ọlọ́run ọ̀kàn lọ wí láwà ní oṣù wọn wó oṣù rà lùkípà. tẹ́lẹ̀ ìwà lè sọ̀rọ̀ tó lùmọ̀ ẹlòmíì tó fi pọ̀pá kún. tẹ́lẹ̀ ìwà símọ̀ símọ̀ wàláhi ìnákẹ́lẹ́ náà ti kẹlẹ̀ dọ̀gùr. wọ́n tẹ́ra rẹ jẹ lásán ọ̀gbọ́n tó náà bá sọ ni kúl hàdí ìtẹ̀bí ad'u ila Allahi wa man ittaba'ani. sọ fún wọn eré anábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí lójú ọ̀nà tèmi èmi ń pèpè lọ sí ọ̀dọ̀ ọlọ́ lórí àmàdájú àmàyéké ẹ̀pàlà síbẹ̀ ìmà ìmà tó dájú ìmà tó yéyéké orí rẹ̀ ni mo fi ń pèpè eléyìí ìní tèmi ń ṣe òun náà sì ní táwọn ẹni tí ń tẹ̀lé mi gbọ́dọ̀ máa ṣe yìí.

ọ̀pọ̀lọpọ̀ náà lọ bẹ̀rẹ̀ lé kí ó náà tẹ́lẹ̀ tí ńgbà tó bá délé kí wọ́n ti bó yízi ni ńgbà tó bá tójọ́ méjì mẹ́ta yóò ti sà tó àyè wá sílẹ̀ mi kan pé tọ̀tà ni ọmọ kírun bí pé àmì náà lọ lé kí ó rí náà kò sí ọ̀sẹ̀ méjìlá mẹ́dínà bá tó torí délé ẹsẹ̀ kọ́mà ẹsẹ̀ kọ́mà ńgbà tí ń dàrú lọ́la di pé ẹ̀dákun torí tọ́lọ́ bí kọ́bìlì ló mú wa bíbá àdínní ẹgbàláyé àwọn òbí lẹ́yà tí bí yẹn ti máa dolùmọ́ ni èyí tó lùmọ̀ bẹ́ẹ̀ àti kò ti sùúrù kò ti sùúrù kọ̀ wá mà torí pé àdùrú ilallahi ala basira mélòó mélòó nínú wa ló ti lọ dá wàhálà alẹ́ lé wọn ló ti dá wàhálà alẹ́ ládùúgbò wọn ló ti dá wàhálà alẹ́ lu wọn ló ti dá wàhálà alẹ́ lágbègbè wọn látàrí àbọ̀ ọmọ ọ̀pọ̀lọpọ̀ àìmọ̀ nítorí kọ́ gbọ̀n kankan kò gbọ́ yé dáadáa nígbà tó wá délé wọn á rí If all this you are doing is rubbish and eh, okay, rubbish. Why rubbish? Sẹ̀rọ̀ pé ìwọ́n máa wí, àwọn sì máa béèrè. Why rubbish? Àwa ti sẹ́nà ti pàtì tẹ̀ bá lè convince wa pé rubbish. Lọ́wọ́ àmì àbọ̀ àwọn olùmọ̀ọ́sálàyé ń bò làwọn olùmọ̀ọ́sálàyé. ọwọ akẹ́kẹ́ wà lálẹ́ lọ́dà lúrú gbogbo wọn wà ní gbọ́ òye sẹ́ńtì ń tẹ́lẹ̀ náà da ọ̀dà àwọn èèyàn tún pé wọn ọmọ yẹ káwọn òsì mọ ìwọ òsì mú dáadáa wá. tó nítorí ló ti jẹ́ pé ààbọ̀ ọmọ títí náà tó máa ń pa rẹ̀ kó pé èèyàn lọ sídìí rẹ̀ tó ọmọ wa rọ ike ìgò lórí kó gbé lọ́wọ́ àlùbáríkà pọ̀ mbẹ́ tó ìyẹn gbọ́dọ̀ wá mà tí ìyẹn bá wá mà ẹ̀rì ìgbà náà láti ẹni tí tẹ̀lé lánàá nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam shaykhul islam ibn taymiya rahimahullahu ta'ala nínú tírà àwọn al-minhaj níbi tó ti fèsì fún àwọn ṣíà wọn ni wala budda min al-ilmi والتمييز بينهما wọ́n ní ọ̀ràn yẹn ló jẹ́ ká nímọ̀ nípa dáadáa tá a fẹ́ fòrò àwọn èèyàn láti ṣe ọ̀ràn yẹn ló sì jẹ́ ká nímọ̀ nípa ìdá tá a fẹ́ kọ̀ fún wa ọ̀ràn yẹn ló sì jẹ́ ká mọ̀ ìyàtọ̀ láàrin dáadáa àtàìdá wala budda min al-ilmi bi hali al-ma'muri wal yẹn ló sì jẹ́ ká mọ̀ kọ̀ǹdíṣẹ̀n tá a fẹ́ fòrò ká sì mọ̀ tá a fẹ́ kọ̀ nǹkan fún wala budda fi dhalika mina rìpì ìgbà tó o bá ti gbìyàn ọ̀ràn yẹn ló jẹ́ kí kò gbé pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kìtìkọ́ lọ fọ́kò máa lórí o kìtìkọ́ yọ kòbókò sí o kìtìkọ́ yọ àdá sí o wàá ti wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí pé inna rìpọ̀ máa dakhala fi shay'in illa zana wala kharaja min shay'in illa shana ìdí pẹ̀lẹ́ kì í wọnú kankan àdúgbò ṣe lọ́sọ̀ kì í ti jáde kúrò nù kankan àdúgbò ṣe kéwì ọ̀pá náà jẹ. tọ́ kíkọ nǹkan tó wà kọ nǹkan kò gbọ́dọ̀ bí aburú tó jù lọ ọ gbọ́dọ̀ kọ nǹkan lọ́nà tó fi bí aburú tó jù lọ tọ lápèjúwe èèyàn ọtí lásán ni mo tẹ́lẹ̀ òun àpò ọtí yẹn lọ́nà tí o fi sùn débi pé mo kò kí n sẹ̀rọ̀ pé bàjẹ́ ńlá nù bàjẹ́ ńlá kìkìkì láwùjọ ní ìsìn ìwà mùnáfíkì pọ̀ láwùjọ I'm sorry to say lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ tí wọ́n á sì báwọn ń tẹ̀lé súnà ìwà mùnáfíkì pọ̀ kí ni ìwà mùnáfíkì ìwà mùnáfíkì ká máa bàyàn jẹ́ lẹ́yìn ìwà burúkú yìí alghiba ẹ̀gàn á ìwà burúkú ni o atadruna mal ghiba anabi sallallahu alayhi wa sallam ó fi àwọn sábẹ́ léèrè tẹ́ ẹ máa ti ń jẹ́ gàn wọ́n ni Allahu wa rasuluhu a'lam ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ lọ́mọ Ànábì sallallahu alaihi wasallam ní dhikruka akhaka bima yakrah kọ́ ọ máa sọ nípa ọmọ ẹ̀yà rẹ nítorí pé ọmọ ẹ̀yà rẹ bá gbọ́ yóò kórìíra rẹ̀ kò ní bẹ́ẹ̀ gbọ́. ìwà yìí wọ́pọ̀ láàrin àwọn tí wọ́n láwọn ń tẹ̀lé súnà lọ́pọ̀lọpọ̀ àwùjọ. ẹ̀rí kí tí ti bọ́ sẹ́yìn nìsín ẹni tí wọ́n ti jókòó nígbà tí wọ́n bá ti túká ọ̀rọ̀ rẹ̀ làwọn tó bá sẹ́kù ọmọ sọ. ẹ dákun sọ dábẹ́ sọ dábẹ́ ìwà burúkú lélẹ́yìí ìwà yẹn ìgbà míì yóò jẹ́ pé tó ń sọ ń pa rẹ̀ lóòótọ́ ìbàjẹ́ tẹ́nì kẹta ń ṣe ni àmọ́ kí ló dé tẹ̀ láyà láti sọ fún tuntun ajẹ́pẹ̀yìn rẹ̀ lẹ́sìn máa sọ ìwà burúkú ni wọ́n bá rẹ̀ èèyàn kan ní ìsìn láwùjọ ẹ ti mọ̀ lẹ́ni tí ń tẹ̀lé sí dáadáa ó wá ṣẹlẹ̀ pé lójijì ló yí bírí ló bá ti gbé mu bí ẹ dákun kí lọ́ọ́ yẹ kẹ́ ẹ ṣe ebi kẹ́ pé ni kẹ́sì ṣàlàyé fún ayé ọmọ bíi báyìí ayé kò ń ṣe báyìí tó tà wọ́n mùsùlùmí kí ló dé. ẹ sì láǹfààní àti sọ ohun tí sòdodo fún wọn wá ní sọ fún wọn bá ti wá pàdé kẹ àbá jẹ ẹmọ tí ń lọ lẹ́nu ní ìsìnká àhámọ́ ah, ẹ̀yin gẹ́gẹ́ bíi rẹ́díò nàìjíríà kíkẹ ah, lágbájá máa ti mú sí gbọ́dọ̀ bá ní subhanallah ibi dókítà sínú wọn náà tó bá ti fi ráwọn mi ó ti sọ pé àti ah, ní ẹni tí mo ti wọ́n mọ̀ wá gbé ọ̀ràn ká ìbàjẹ́ ọ̀mọ̀ wa peléke. sẹ́mi pé ìbàjẹ́ yẹn ìbàjẹ́ kan ló ṣe ó ti fẹ́ bí ìbàjẹ́ tó pọ̀ báyìí. nípa pé ẹ̀sìn ba orúkọ rẹ̀ jẹ́ débi wípé ẹnìkan ò tún ní fẹ́ kí nǹkan kan dùn àti ẹ̀kọ́ mọ́ yéésù ti pẹ́ ti kọ̀ fún mọ́mùtímọ́ mọ́mùtímọ́ mọ́mùtímọ́ mọ́mùtímọ́ ti wá pọ̀ débi wípé ìsìláàmù gan gbà pé ẹ wá sọ fún gbogbo èèyàn lè sùn torí délé agbọ́dọ̀ sọ ẹnu wa ẹnu wa yí báyìí ó yẹ kí èèyàn mójútó kí ló wọn máa sọ jáde ẹ jẹ́ ká ṣọ́ra fún wa à ń pẹ gàn ẹ jẹ́ ká ṣọ́ra fún wa à máa bara ẹni jẹ́ lẹ́yìn ẹni tẹ́ ẹ bá rí sọta ẹ lọ bá ẹ sọ fún un kò sí kankan tí òfin ṣe ẹ sá ti sọ fún gbọnà tó dáa ó sì ti ládùúgbò àtiwájú pé ọlọ́ọ̀jẹ́ ọgbọ́ngbọ́n kò sì gbà pẹ̀lú òkú ọlọ́ ilé yẹn máa ń tó àwùjọ sí ẹ gbọ́dọ̀ tún ìbàjẹ́ sí i ẹ gbọ́dọ̀ kọ ìbàjẹ́ fún yàn lọ́nà tí ó fi bíbàjẹ́ tó jù lọ bàbá rẹ dédédédé ló lọ dé àdó lóde mẹ́nu ọ̀nà tó rùn wọ̀n mọ̀ wọ́n ti sọ fún pé àwọn jàǹká àwọ̀ tí wọ́n kó sínú àdó yìí o lópin ìgbà tí máa ń bẹ lẹ́nu ọ̀nà lé o tó ẹ̀yìn kankan ò ní ṣẹlẹ̀ láburú o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bàbá gbọ́ ọgbà torí kò wọ̀n mọ̀ ó sì so mẹ́nu ọ̀nà tó ń gbà tó so mẹ́nu ọ̀nà wọ́n ti mà ìgbà náà ti sọ̀rọ̀ wà wọ́n ti fi hàn wá ike tí ṣe bẹ́ẹ̀ kọ́ ìtẹ̀bọ̀sọ́lọ̀ ni. so dípò kọ́kọ́ kọ́ sàlàyé fún wa kọ́ sọ fún wa pé nǹkan yóò dà òsì ní wù wá kẹ́yìn bàbá wa kẹ́ ìtẹ̀bọ̀sọ́lọ̀ bàbá ẹ já kínní ipò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ títí bàbá yìí ó fi gbọ́ tí ó fi gbà. so ọkàn ọkàn rí kẹ́ wà ń pálọ̀ bẹ́ẹ̀ ti jẹun alẹ́ tán pálọ̀ ni kìnìún sì wà ọkàn lọ́ọ̀bẹ lọ́jà bí ti gbogbo ọjà oṣù tẹ́málẹ̀ fún kọ̀tàbí. tó nígbà tó ti bẹ́ẹ̀ àkọ́kọ́ nánú ilé ọ̀kọ́ ládùúgbò sùn lẹ́jọ́ náà. sẹ́mi pé ìbàjẹ́ tó fẹ́ kọ̀ ó fẹ́ bí ìbàjẹ́ tó kọ̀ báyìí. yàtọ̀ sí lẹ́yìn bàbá yìí à àwọn èpin kanṣu kanṣu nítorí pé kò tí ì mà pé nítorí sẹ́yìn ọ̀dà. ẹ sì má pé bóyá nítorí mẹ́nu ọ̀nà bóyá láti ti di ilé sáà ìlú ti lọ sí ẹ̀wọ́n ti pè é ẹ̀kàfà ìjà tó fi lọ gbà kan wá ìwọ́n sì mú lálẹ́ kan òru kan ó ti já ọ̀tẹ̀ mẹ́lẹ̀ ọlọ́tàn ọ̀tẹ̀lẹ̀ sún nàbà rẹ̀ láṣẹ nítorí ṣe dáa ṣùgbọ́n ọ̀nà tó ọgbà sí ọ̀nfàtúnṣe ìjọ wa ṣẹlẹ̀ ni pé lọ́pọ̀lọpọ̀ kékeré tí wọ́n já ọ̀ tọ́ ọ fọ́ọ̀n bàbá wa lọ gbé rágàdì wá báyìí wọ́n so mẹ́nu ọ̀nà ìyẹ́ rẹ̀ èyí tó tó dókòwò mẹ́ni tó bá fẹ́ jà. tó ìyẹn ni pé àlà yóò fùbè ìǹkàrò kàlmùǹkàrò ìlà mùǹkàrín àṣẹ. ọ̀ gbọ́dọ̀ kọ ìbàjẹ́ lọ́nà tí ìbàjẹ́ tó ọkọ̀ ó fi bí ìbàjẹ́ tó jù ìyẹn mu sí ọwọ́ afẹ́ pọ̀ sí mímu fún ọwọ́ gbé ọtí yìí tó ti rọ sínú ògbò òtítọ́ ti rọ sínú aha ọwọ́ gbé ọtí yẹn ọ̀dálẹ̀ lórí fún kọ̀tàbí. dídìde tó náà sì dìde ó ní kèsì kó gbogbo ọpọlọ ti lọ báyìí ó sì mú gò ó sì fọ ọmọ wọn lórí. ojú bàjẹ́ tó jùlọ àbí òbí ojú bàjẹ́ tó jùlọ. torí ẹ̀ làwọn olùmọ̀ ti sọ yìí pé wàmán àzálẹ̀ nkàrán bí ànkàrọ̀ kọ̀gá sílẹ̀ ṣáyọ̀dín bíbọ́wulin ọ̀rọ̀yọ̀rọ̀ wọ́n ní ẹni tó bá fi ìbàjẹ́ tó ju ìbàjẹ́ kan lọ kọ ìbàjẹ́ yẹn ó dà gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ fọ ẹ̀jẹ̀ nǹkan oṣù pẹ̀lú ìtọ̀ ni o ẹ dàpọ̀ ṣé èwo lọ́mọdé ra wọn lọ ṣe ìtọ̀lọ́mọ́jú kóòtù lọ́ní àbí kóòtù lọ́mọ́jú ẹ̀jẹ̀ lọ abẹ́gbin méjèèjì kọ́ ọwọ́ abẹ́ fìtọ̀ pọ̀ nǹkan oṣù tó bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá fẹ́ kọ́ ìbàjẹ́ wọ́n kọ ìbàjẹ́ lọ́nà tó fi bí ìbàjẹ́ tó pọ̀ jùlọ. wàhálà ẹ̀ṣẹ̀ tí màá bá ń bẹ irú rẹ̀ ní wáyé àmọ́ gbogbo wàhálà máa wáyé náà ní pẹ̀lú kéènì pẹ̀lú àìmọ̀kan. ويرون إقامة الحج والجهاد والجمع مع الأمراء سبحانك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفر الله قامة الحج والجهاد والجمع مع الأمراء شيخ الإسلام رحمه الله قبل رسمية سورة إبان أمين èyí tó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ àwọn ẹni tó ń tẹ̀lé súnà nàbì sallallahu alaihi wa sallam ó ní wípé wọ́n ní wọ́n gbàgbọ́ pípé ó tán kásì hajj lẹ́yìn àwọn àtiwájú lẹ́yìn àwọn àtẹ̀jọba ó sì tọ́ kásì jihad lẹ́yìn àwọn àtiwájú lẹ́yìn àwọn àtẹ̀jọba wọ̀lùjúmọ̀ì ó sì tọ́ kákí àwọn àrùn jimá lẹ́yìn àwọn àtiwájú máa lùmọ̀rọ̀ lẹ́yìn àwọn àtẹ̀jọba àbùrọ̀rọ̀ nkanu ọ̀hún kò jẹ́ ọ̀rọ̀. pé wọ́n jẹ́ nírí àbí wọ́n ti jẹ́ ọ̀daràn eléyìí jẹ́ ìlànà àwọn ẹni tó tẹ̀lé súnà nàbì wa Muhammad sallallahu alayhi wa alihi tí wọ́n aṣíwájú ìyẹn olórí orílẹ̀ olórí àwọn mùsùlùmí ó lè fìgbà kan kó jẹ́ nírí ẹni O ẹni dáadáa ó sì lè fìgbà kan kó jẹ́ pé ẹni tí ó di ó lè jẹ́ ẹni tó ṣe pé ọ̀rọ̀ rẹ̀ kú díẹ̀ káàtó àìṣedéédé pọ̀ náà ọ̀rọ̀ rẹ̀ àbòsí wà ń bẹ̀ àìdúródọ́gba wà ń bẹ̀ àìtẹ̀lé tọ́lọ́ wà ń bẹ̀ àìtẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wa sallam ó lè hàn lára rẹ̀ àní títorí ibi tó kù sí kápẹ́ àní gbọ́rọ̀ sí lẹ́nu àní títorí ibi tí ọ̀rọ̀ rẹ̀ tó ti láàyè ká sọ wípé àwọn ò tẹ̀lé tiẹ̀ nítorí pé ملك ظلوم غشوم خير من فتنة تدوم nítorí pé olórí ọba tó jẹ alábòsí tó jẹ alábòsí tó ṣe ń pé kìí fi àwọn èèyàn lọ́rùn balẹ̀ ṣùgbọ́n tí ìlú rojú tí ìlú tó rò ọ̀sán ju fìtínà tí ò ní lópin lọ. ìlọ́pàá ló fi jẹ́ pé nínú ìlànà àtàwọn tó ń tẹ̀lé súnà àwọn á máa gbọ́rọ̀ sí àwọn aṣíwájú lẹ́nu wọn a máa gbọ́rọ̀ wọn a máa gbọ́rọ̀ sí àwọn àṣejọba lẹ́nu tó pin ìgbà tí àwọn àṣejọba yẹn tó a jẹ́ kó fi hàn ọlọ́run ni wọ́n ń lò lé wọn lórí ìlànà ànábì sallallahu alaihi wa alihi wasallam ni wọ́n ń tọ̀ wọn ò dáko tó bá wọn jẹ́ pé àwọn olórí ìbájá lábòjì wọ́n jẹ́ ni tí ń takò fi hàn ọlọ́run tí ń takò fi hàn ànábì sallallahu alaihi wa alihi wasallam wọ́n sì tún máa tẹ̀lé wọn láti fi hajj nítorí pé hajj tẹ̀rí yẹn Amirul Mu'minin aṣíwájú fún gbogbo olùwàgbọ́ òdodo fún gbogbo ayé káàpà oníṣíwájú àwọn mùsùlùmí lọ sí hajj. bákan náà jihad sẹ́ni yẹn Amirul Mu'minin oníṣègùn olórí fún gbogbo àwọn mùsùlùmí àgbáńlá ayé káàpà oníṣí jihad. wal Jum'ah olórí fún gbogbo àwọn mùsùlùmí káàpà ní síwájú àwọn èèyàn kírun jùmọ̀ tó bá jẹ́ pé a ní Amirul Mu'minin nílùú tó bá wà ọ̀dọ̀ ẹ̀yìn rẹ̀ láti lọ́ọ́ máa kírun. kò bá wọn á jẹ́ pé ó kù díẹ̀ káàtó fún alábòsí ni torí pé lọ́dọ̀ àlùsùn náà jẹ̀mọ́ à ní ti torí àbòsí olórí káwá jáde sí i kákó nǹkan àjà jáde ife òkùnrin tí wọ́n gbà afẹ́ wọn kẹlà kò sínú lànà àwọn àlùsùn náà sí yàtọ̀ sí ntí ti ọ̀nà àwọn khawarij àwọn khawarij àwọn làwọn tó so yí pé wọ́n ní tí olórí bá ti lè ṣàbòsí báyìí hàlà dẹ́mu owó wà hàlà òru òjò àárẹ̀ yìí wọ́n ní ẹ̀jẹ̀ rẹ̀ ti di tọ́tọ́ pé káwọn ta dànù ó sì ti tọ́ káwọn jáde sí subhanallah anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn àdé wọ́n fi hàn wá pípé ẹ̀ jáde takò àwọn olórí yín dojú ìjà kọ wọn ìlà àǹtarọ̀ kófùrán bàwàhà. ẹ̀yà fìdí bá rí tí wọ́n ṣe àìgbàgbọ́ sọ́lọ̀ ńlá tó hàn gbangba gbangba tí ò sì fọwọ́ bò. eléyìí náà lakum alayhi hujjatun min Allahi wa rasulihi ẹlẹ́rìí lórí rẹ̀ látọ̀dọ̀ ọlọ́ àti látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam kéde paaru ntọ́ta yín lójú tẹ ẹlẹ́rìí lórí ẹ̀ ìgbà náà lè jáde kí ló fà tí táwọn bí máa ń tẹ̀lé àwọn aṣíwájú lọ sí hajj wọn ò ní sọ yín pé èmi ò ní ṣe hajj ó dìgbà tí a bá ló lórí dáadáa tó jẹ́ pé ń tẹ̀lé tọ́lọ́ ní èdè alábòsí ó sì ra rẹ̀ náà wọ́n lọ sí hajj ó sì ní sọ yín pé nítorí ìgbà tó lórí ti dá alábòsí tó yín pé hayya ala jihad ẹ jáde ká ṣe jihad ó lò ní ṣe jihad hatta yakuna al-amiru barran ipò dìgbà tí olórí bá ṣèyàn dáadáa kalla bákan náà òní sọ pé ní kíjímà ó dìgbà tó lórí yín bá dẹ̀yìn dáadáa ìlú tó kíjímà lẹ́yìn rẹ̀ kẹ́là torí kọ́ lọ́n sọ pé ayọ̀ lẹ́dínà amanu ati'u Allaha wa ati'u ar-rasula wa ulil amri minkum ẹ̀tẹ̀lẹ́ tọ́lọ́ ẹ̀tẹ̀lẹ́ tó ti ṣẹ́ rẹ̀ àti ti àwọn aláṣẹ nínú yín àwọn náà ni al-ulama'u wal-umara àwọn olùmọ̀ àti àwọn aláṣẹ ọlọ́ọ̀ni àti àwọn míì nínú àwọn akóńtẹ̀sì wọ́n ní ọlọ́run sọ pé àti ìrùwà ẹ tẹ̀lé tọ́lọ̀ wà àti ìrùrọ̀sọ̀là ẹ sì tẹ̀lé tó jíṣẹ́ rẹ̀ ṣùgbọ́n sọ pé wọ́n wúlé amèrè mi wọn ò tún àtẹ̀yẹ wọn ò tún tún wọn sọ pé wọ́n àti wúlé amèrè mi wọ́n ní tó fà ní pé al-umara'u yuta'una bi ta'ati Allahi wa rasulihi àmọ́ gbọ́rọ̀ sáwọn aṣíwájú lẹ́nu àtàwọn olùmọ̀ lópin ìgbà táwọn náà bá ti ń tẹ̀lé tọ́lọ́ tó ń tẹ̀lé ta nàbì sallallahu alaihi wasallam ìyẹn ni pé tí wọ́n pa wá láṣẹ pẹ̀lú tọ́ta kó tọ́lọ̀ tí wọ́n sì pa wá láṣẹ pẹ̀lú tọ́ta kó tà nàbì wa Muhammad sallallahu alaihi wasallam torí ẹ̀ àìgbọ́rọ̀ sí olórí lẹ́nu lópin ìgbà tí ò bá ti jẹ́ pé ń pọ́ láṣẹ pẹ̀lú tọ́ta kó tọ́lọ̀ kò sí nínú lànà àwọn ahlus sunnati wal jamaa هو من صحيح البخاري المسلم àti عبد الله بن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال إنكم سترون بعدي أثرا وأمورا تنكرونها قالوا فما تأمرنا قال تؤدون الحق الذي عليكم وتسألون الله الذي لكم سبحان الله النبي صلى الله عليه وسلم ولا lè ra جوكو لا يمين ẹ rí déédéé tí ó pọ̀ ẹ sì rí nǹkan púpọ̀ tó ṣe pé ẹ kọ́ kò ní bá yín lára mú ẹ rí nǹkan púpọ̀ tó ṣe bi anabi sallallahu alayhi wa alayhi wa sallam léèrè pé kí nígbà tá a bá rí ń dáàfẹ́ kílẹ̀ fi kílẹ̀ pa wá láti ká máa ṣe ń gbà náà onítọ̀ adúlọ̀ al-haqqa alladhi alaykum nítorí àjọyọ̀ àlẹ́yìn lórí ẹ̀yìn ẹ̀sìn wa tas'aluna Allah alladhi lakum èyí tó ti jẹ́ tọ́jú ọlọ́ọ̀ni ká ẹ máa bi léèrè subhanallah ẹ̀sìn táwọn aṣíwájú yẹn bá ní kẹ̀sì èyí tó wá jẹ́ tọ́jú ń dọ́yìn kẹ́ gbà lọ́dọ̀ wọn látàrí kẹ̀sì ṣe tí wọ́n ní kẹ̀sì ọlọ́ọ̀ni kẹ̀sì tó eléyìí kò ní jẹ́ kí wàhálà ọmọ ẹ̀sẹ̀ lẹ̀ ọ wá nínú hadith tí ilé ìtò fẹsẹ̀ rìn lẹ̀ anábì ní man ata'ani faqad ata'a Allah gbogbo ẹni tó bá tẹ̀lé tẹ̀mí tẹ̀lé tọ́lọ́hùn wa man 'asani faqad 'asa Allah gbogbo ẹni tó bá ti sẹ̀mí ó ti sẹ ọlọ́hùn wa man yuti'i al-amira ẹni tó bá tẹ̀lé àṣẹ aṣíwájú olórí orílẹ̀-èdè olórí àpapọ̀ mùsùlùmí lápapọ̀ faqad ata'ani ó ti tẹ̀lé tẹ̀mí o wa man ya'si al-amira ẹni tó bá ti tẹ̀ tó ṣe àti aláṣẹ ẹni tí ìjọba ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ń fi òfin ọlọ́run ọba sì dájọ́ lé yín lórí ọ̀kadà àfọ̀n ó ti sẹ̀mí ànábì Muhammad sallallahu alaihi wa alihi wasallam nínú àdídì Abu Hurairah qala ànábì Muhammad sallallahu alaihi wa alihi wasallam sọ pé al-jihadu wajibun alaykum ma'a kulli amirin barran kana aw Ànábì sallallahu alaihi wa sallam wọ́n jihad ọ̀ràn yẹn ló jẹ́ lórí yín o gbogbo aṣíwájú pé kẹ̀tù lẹ́yìn rẹ̀ nígbà tó ogun bá dé kò bá jẹ́ni tí ń tẹ̀lé kò bá sì jọ dáa kò bá jẹ́ni tí ń tẹ̀lé kò bá sì jọ torí pé kí ni ó wá nínú hadith wa sallam inna Allaha la yu'ayyidu gbọ́wọ́ ọ̀daràn ọlọ́run lè taarọ̀ ọ̀daràn kọ́rin islam lọ́wọ́ tòkí ọ̀ wá sọ pé nítorí pé àtiwájú yín kì í tẹ̀lé tọ́lọ́run alábòsí ni ọ̀wá ní tẹ̀lé lọ sí jihad ọ̀sẹ̀ lọ. eléyìí òfin hàn yín ó ti ṣe pàtàkì tó kíkẹ́ ọ̀ gbọ́rọ̀ sáwọn àtiwájú lẹ́nu. wọ́n wá nínú hadith Abi ó ní inna khalili awsani an asma'a wa uti' qala nabi sallallahu alaihi wasallam àyànfẹ́ mi ọ̀pá mi láṣẹ kí n máa gbọ́rọ̀ sọ lórí lẹ́nu kí n sì máa tẹ̀ láṣẹ wa nǹkan abidan habashiya kódà kí olórí àwọn mùsùlùmí lápapọ̀ kó jẹ́ ẹrú tuntun á jẹ́ ọmọ habasha èèyàn dúdú ọmọ ethiopia ìyẹn ni pé ibi tó ti wá kọ́lọ́jà kọ́lọ̀ rẹ̀ kọ́lọ́jà ìran rẹ̀ kọ́lọ́jà ṣùgbọ́n kí lọ́jẹ́ nìsín olórí fún gbogbo mùsùlùmí lápapọ̀. mojede àtọrọ kọjá ẹni tó ṣe pé gbogbo oríkì rẹ̀ wọ́n ti gé dànù wọ́n ti gé ọwọ́ rẹ̀ dànù wọ́n gẹ́sẹ̀ dànù oṣù lólórí ọgbọdọgbọdọ sílẹ̀ tẹ́lẹ̀ ìfihàn wa ó ṣe pàtàkì tó pé kí a gbọ́rọ̀ sí àwọn olórí wa lẹ́nu ọwọ nínú hadith pàdébẹ Muhammad sallallahu alayhi wa sallam wọn ni man khala'a yadan min ta'atin. لقي الله يوم القيامة لا حجة له gbogbo ẹsẹ bá yọ ọwọ́ rẹ̀ kúrò nídìí títẹ̀ láti aṣíwájú àwọn olùgbàgbọ́ òdodo yọ pàdé Ọlọ́run ọba lọ́jọ́ gbẹdẹ àlùkìyàmà láì rí àwíjàre kan mú wa. ومن مات وليس في عنقه بيعة gbogbo ẹsẹ bá ti kú láì jẹ́ wípé ìgbà fún aṣíwájú ọwà lọ́rùn rẹ̀ màtà mítẹ̀tẹ̀ jàhìlìyà mítẹ̀tẹ̀ jàhìlìyà yóò kú ní ìtú wọn máa kú láyé ojú tuntun kọ́nà wọn sàlù wa. ó tún wọn lọ́sọ̀rọ̀ Abu Hurayra radiyallahu anhu bánàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọn ni man kharaja min at-ta'a gbogbo tó bá jáde lábẹ́ gbígbọ́rọ̀ sàtiwájú lẹ́nu wà fara kọ́lì jama'a tó ti bẹ́ẹ̀ yapa sí gbogbo àwọn mùsùlùmí tó màmáta tó wà tara bẹ́ẹ̀ kú máa tẹ̀mí tẹ̀tẹ̀lẹ̀jà èrìyà oná kúkú kókú ikú ayé òjòjòjò ọ̀wá o mùsùlùmí àlìmá mùsùlùmí ló gbà wá. àtàwọn àdìsí mi lọ́pọ̀lọpọ̀ ògbélé yẹn obìnrin wa ká gbọ́rọ̀ sàṣíwájú lẹ́nu ká jẹni tí ń tẹ̀lé nígbà tí a bá dásìkò hajj ká sì jẹni tí ń tẹ̀lé tó bá kó wa ká sì jihad ká jẹni tí ń gbọ́rọ̀ sí lẹ́nu tí ń kírun lẹ́yìn rẹ̀ tó bá dìjọ́ jùmọ̀ ọ̀pọ̀lọpọ̀ sáà ń sọ yí báyìí ẹlòmíràn mọ̀ pé aṣíwájú ò fa gbọ́dọ̀ wà lóní bí abẹ́ mà tó aṣíwájú tí wọ́n sọ ń bí bí bàbá ti ṣe sí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ nǹkan náà kíláà náà máa nǹkan tó strange lọ́pọ̀lọpọ̀ aṣíwájú tí wọ́n sọ ni pé láti ojú ayé ànábì sallallahu alaihi aṣíwájú kan làwọn mùsùlùmí ni aṣíwájú kan bàtà nàbì kú àwọn kan jẹ́ àròlé rẹ̀ àkọ́kọ́ wọn ni dání Abubakar ní Siddiq radiyallahu anhu Umaru radiyallahu anhu tẹ̀lé Uthman radiyallahu anhu tẹ̀lé Ali radiyallahu anhu tẹ̀lé Al-Hasan ọmọ Ali radiyallahu anhu náà tẹ̀lé lẹ́yìn náà ni ọwọ́ àti ìjọba lọ́balọ́ba turugba nabi sallallahu alayhi wa sallam wọ́n ní al-khilafatu an èyí tí ń lọ lórí ìlànà tànàbí sallallahu alaihi wa sallam yóò máa bẹ fún ọgbọ̀n ọdún ẹ̀yìn rẹ̀ ìní ọ̀wọ́ á di ìjọba lọ́balọ́ba tí bàbá òkúta ọmọ ọ̀jẹ̀ kó sì ṣẹlẹ̀ náà. tó wọ́n ṣe ìjọba ìgbà tí Al-Hasan ibn Ali tó step down fún Muawiya ìjọ náà ló pé thirty years gérégé tí khilafa nàbàwíyà bẹ̀rẹ̀. gẹ́gẹ́ bá nàbí ti ṣe sọ sallallahu alaihi wa sallam ẹ̀yìn rẹ̀ lọ́wọ́ á di ìjọba aṣíwájú tí ń pàṣẹ fún gbogbo mùsùlùmí àgbáńlá ayé ìlà sọ̀rọ̀ kì í ṣe àmírù jàmá kan tó ṣe kí wọ́n ní ideology kan àgbọ́yé kan tí wọ́n fi dá yàtọ̀ sáwọn míì kì í ṣàwọn ilé ìlà sọ̀rọ̀ níta wà ń sọ ní ìsinmi olórí tí ń pàṣẹ fún gbogbo mùsùlùmí àgbáńlá yìí káàfà kí wọ́n ti pín káwọn kan náà máa ṣe ìpàdé bídíà kan wọ́n sọ pé àwọn náà lójú àwọn tó léyìn àbò míì àwọn wọn á ló lórí kan tí ń pàṣẹ fáwọn láti kọ̀rọ̀ kan ilé ìlú amirul mọ̀mìnì amirul mọ̀mìnì ń bo ìṣirò eléyìn amirul mọ̀tẹ́díà ni wọ́n máa ń pè àwọn eléyìn o àtiwájú fáwọn aládàáda lẹ́nu o ǹjẹ́ gbàlérò ń bí ni pé olórí aláṣẹ tó ní àṣẹ tó ṣe pé yóò sọ pé ẹsẹ̀ wọn ti ṣe pàtì yóò sì ní wọn pàtì òfin ọlọ́ọ̀ni ẹ tẹ̀lé ẹ mú ẹ dì ẹ só ẹ nà á lẹ́ẹ̀kan náà tí nǹkan kò sì ní tẹ̀yìn ẹ yọ tó ọ̀gá mi rò tó bá kọ̀rọ̀ tó bá ti dáhùn pé ẹ mú ẹ só òun gan wọn kọ̀kọ́ mu. tó eléyìí ni wọ́n ń pè ní ọ̀rọ̀ eléyìí lọ̀rọ̀ tá à ń sọ ń pa ṣùgbọ́n ìgbà tí irú olórí bẹ́ẹ̀ di ta wáti kò sí pẹ́ gbogbo èsì ju two hundred and something years lọ. nítorí pé ad-dawlatul Uthmaniyya ẹ̀mpáyà àwọn Uthmaniyya ní Turkey táwọn náà gba gbogbo ilé ayé mùsùlùmí tí wọ́n ṣèjọba lé lórí gbogbo ẹ̀ wọ́n kò tíjọ́ bọ́ọ̀rùn méjì ọdún lọ́dún. pẹ̀lú àwọn olórí tá a sọ̀rọ̀ kìláàfà yẹn ó sì lè padà wá tòtò bá ti gbọ́ yé ó lè padà wá sẹ́ni táì tí gbogbo mùsùlùmí àgbáńlá yé tó ti pé ẹnìkan ṣoṣo ní ọ̀nà ìṣèjọba lé wọn lórí ilé yẹn là ń pè ló lórí èyí tó ti kọ́ gbọ́dọ̀ gbọ́dọ̀ sílẹ̀ àwọn olùmọ̀ wa nígbà tí gbogbo àlàáyé eh, mùsùlùmí tó ti dùwọ̀ ìlà ìlú àwọn mùsùlùmí ti dìlú kéékèèké kéékèèké kéékèèké tó ṣe kálukú tó bá ti gbọ́rọ̀ tó lórí kọ́nà àti ọ̀dọ́ wọn lẹ́nu òun náà ti gbọ́rọ̀. eléyìn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn sọ pé tó bá kó lórí tó wà láti ọ̀dọ́ yín ti ń sọ lórí orílẹ̀-èdè tìyín nígbà tá a ti pín ìlú bí ìgbà tá a gé búrẹ́dì fáwọn ọmọ. so olórí tó wà lọ́dọ̀ tìyín ti ń sọ lórí orílẹ̀-èdè tìyín jẹ́ mùsùlùmí òfin ọlọ́run ti ń lò lẹ́yìn lórí kìtàbù sunna ní tẹ̀lé kì í takò wọn tẹ̀lé gbọ́rọ̀ sílẹ̀ tó o bá takò tó o sì kú ó kú kú jàhìlíyà. tó kò wá sí olórí lórílẹ̀‐èdè sí sísẹ̀ lófin ọlọ́ọ̀bẹ. tó àwa rí nílùú bòmí tó dènà síbi tí wọ́n ń gbé òfin gbé bẹ́ẹ̀ òfin rẹ̀ òfin dọ́dọ̀ sí yín tó bó ló ti fẹ́ pọ̀ǹtẹ̀lì. àbí kọjá pé lù ti yín òun bí tọ́ wa ń kẹ́tọ̀kùn wà á náà sọ̀bà ṣùgbọ́n wàá gbàgbọ́ pé tó bá lọ dé polórí bá lọ wà tó bá lọ dé tó sì jẹ́ pé ìjọba rẹ̀ kárí gbogbo ibi tèmi náà wà yìí ìní kú láì jẹ́ pé wọ́n pa àbí òye wa tòtò ọba ti lá tọba ti nígbàgbọ́ bẹ́ẹ̀ tọba ti ẹ̀kú kò ní kúkú jà eléyà ọlọ́kọ́rin mi pẹ̀lú yín lọ́wọ́ lórí àti máa ohun tí à ń gbọ́ yé ó ti ń dá ń gbọ́ ní àwùjáde fún wa lọ́la òkè yàrá fún ẹsẹ̀ tí ní balẹ̀ jọ. subhanallahu wa bihamdihi ashhadu an la ilaha Number Ẹ gbọ́dọ̀ tún fún ẹjọ́ mi. Ẹ gbọ́dọ̀ fún ẹ lówó tó jọ mi. Nàbà tù. Àwọn ìpàdé. ń lò ní gẹ́gẹ́ bí dúdú. Náà àtàwọn kẹkọ̀ọ́kẹ́ báwọn ó ń sọ pé àwọn òbí ti tẹ́tẹ́ báwọn bí ọ̀bẹ nàìjíríà ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. alhamdulilayi àwọn nǹkan ìṣeré tó ṣe pé kì í tayò ìwọ̀n bíi lúdò ipò wo la fẹ́ tòsí kò sí kò kẹta fẹ́ tòsí ju abẹ́ pé ọwọ́ abẹ́ erékeré lọ ìgbàkókò ìgbàkókò jẹ ìgbàkókò ṣòfò èyí tí ó bí wàhálà fún àtọ́bàdé lọ́la òkè yá nítorí pé àkókò wa gbogbo ẹ lọ́nà ọ̀hún gbogbo wa léèrè tí wàá jọ gbé ìdá òkè yá náà. ẹni ṣé òṣèré lè fún fún obìnrin ẹgbẹ́ rẹ̀ wọ́n ní pé àwọn béèrè ìbéèrè yìí ní ìbámu pẹ̀lú ohun tí àwọn gbọ́ pé mú nǹkan yìí kò wáyé ní ẹ̀sọ̀rẹ́sọ̀ náà wà níwọ̀ síra àti pé àdébí kò gbà fún àìsí àbẹ́ láti kí wọn fún àwọn obìnrin ẹgbẹ́. Sọ́ni tó mìíràn lè tíwájú kí òun fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀. Àwọn ti béèrè ìjòyè táwọn gbọ́ gbèrú lọ sẹ́lẹ̀ nàbí oṣù gbà ìdáhùn àmà ni pé ọ̀sẹ̀lẹ̀ sọ̀kò sísè tó burú mbẹ ẹni tó sọ fún yín pé kò ṣẹlẹ̀ ànábì oṣù gbà lẹ́lọ́ bì ṣùgbọ́n dáhùn àmà àwọ̀ sọ yín pé kọ̀tọ̀ àtúnṣọkọ̀tọ̀ ẹni tó wá sọ fún yín lẹ́lọ́ bá alhamdulillah náà nàbà tẹ̀lé àlè tani nàbà tẹ̀lé náà dáná náà ó béèrè. ọjọ́ nípa ìrọ̀lẹ́ ìwọ àwọn tó Alhamdulillah, àti àti pé àfẹ́rù béèrè mo rò pé nǹkan ti béèrè yìí níbí náà ni a ti pé oṣù tọ́ka pẹ̀lú ilé náà. wọ́n ṣe mo gbọ́ mùsùlùmí ìwé kan tí wọ́n kọ lórí sábàlájá ohun tí ó máa ń sọ nípa ohun tí ó máa ń sọ ní èyíkéyìí oríṣi ara wọ́n pé tí ó bá sọ ní èyíkéyìí oríṣi ara kankan rẹ̀ ní ìtumọ̀ àti pé àpẹẹrẹ kan. kò sí dábẹ́ bí ṣe ìpínlẹ̀ ẹ̀ ń bẹnu tọ́jú ẹ̀ máa ń kíkẹ́ kìíní kan ìlà ìdálẹ́jà ìlà ìdálẹ́jà ó sì ń dábẹ́ bí náà ẹbí jẹ́nà tí torí ń bẹ náà kan tó ṣe kó lè tẹ̀sí èèyàn jẹ́ kéèyàn gbà kọlọ kó lẹ́yìn oṣù ìdáná kó lè máa kẹ́kẹ́ bọ́ mọ́ ọ̀hún dáná náà. tó ti ṣẹlẹ̀ ní tó gbogbo àwọn nǹkan ń béèrè yẹn tẹ́rí àwọn nǹkan tó ń béèrè gbà mí ẹ̀ tó bá ń gbà tó ṣẹlẹ̀ ṣe kó fi yẹn jù rẹ̀.